forí jágbo ká forí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà ká. bá ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ ẹ̀ síléyà o ìkànnì ọ̀nà fm lẹ́wà ọ̀nà one zero oh three point five fm ní bódìjà ní ilẹ̀ ìbàdàn. ìgbà tó tó bá òun ló ń jẹ baálẹ̀ agbọ́n mi kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀. àkọ́kọ́ o mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba sí i. bákan náà o bí mo ṣe máa ń ṣe ní ìwúre fún aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa bí mo ṣe wí àpadà sí ibú àpadà sí ìgbà kò ní bá aláṣẹ àtolùdásílẹ̀ iléeṣẹ́ wa ìgbàgbé rẹ o bàbá dáadáa ṣeun àwọdélé mo kí ọ o. ọlọ́run ló ràn ẹ́ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ bàbá ṣe ní lóore. mo kí ọ ọ̀gá mi ọ̀túnba dr kọ́lá ládòkè mo kí ọ dáadáa. The notable and top distinguished historian of the twenty-first century. ọ̀pẹ́lẹ́ngẹ̀ mi ọ̀wọ́n ó ṣubú làwo àwo ọ̀fọ́ o ọba ṣubú lódó lódó bá fàyà o ẹni ọlá àfọlábí òní mò ń wí o èèyàn gúngùn. òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá òkú orí. Abídèmí Àkàndé ẹni ẹ bá rí kẹ́ ẹ bí ọ̀rọ̀ àgbà òun náà ni olóòtú ètò ìtàn Yorùbá o. òkú oríire gbogbo ayé ló ti gbà pé yìí. ẹ̀rọ lọ́wọ́ ọdẹ mi tí ó jẹ́ ẹgbọ́n mi tóun mi fi ń já tòótòótò káàkiri ti ìbútòrò àgbáyé tí ó sì jẹ́ mọ́ rí mi wò lórí ìkànnì Facebook wọn náà lọ síbẹ̀ o lórí Facebook ọ̀nà one zero three point five FM ẹ̀ mọ̀ rí mi wò kétékété Àbíọ́dún Akíntọ́lá olóńkọ bàbá mi nù òun náà ni ọlọ́wọ́ ọdẹ mi. kódà ti kárí ẹni tọ́lọ́run rán yàtọ̀ sáwòṣe bàbá ojú tó lé o lóògùn ọ̀fẹ́ olùkọ́ àgbà Láàjì Abbas ààrẹ òǹpìtàn kárí ayé ikú kì í pẹ́ ta lójú ìran kìíní kan ò ní ṣe ẹ́. ààrẹ òpìtàn yín dé òbùrìbùrì dáná ẹ̀tàn sí jù dáná ẹ̀tàn sí gbó ìtẹ́jà fìtẹ̀sọ́ òfìtẹ̀gbẹ́tẹ̀ rò ó èmi àmọ́ wípé ìtẹ́wúwo ju rin lọ o. abáyẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ mi fún ìgbà àkọ́kọ́ lórí ètò ìtàn Yorùbá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní abala ètò ìtàn Yorùbá ń ló pín sí. orí ẹ wà ń bẹ Akíntọ́lá ò kárí láé ẹ rábala àkọ́kọ́ náà lábala àmọ̀dájú níbi tá a ti máa sọ fún wa nípa àsìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ Yorùbá ẹ wá rí abala ẹlẹ́ẹ̀kejì iná ní abala ìwádìí ìjìnlẹ̀ níbi tá a ti máa sọ ìtàn tó jẹ́ ojúlówó tí kì í ṣe àlọ́ tàbí àròsọ o bí ìtàn ṣe wá tá a gbọ̀n yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tó kún fún iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ kó tó di wípé àgbéjáde e fáráyé gbọ́ ìdí nìyí tí gbogbo ayé fi ń gbóṣù bàràǹdẹ̀ fún iṣẹ́ ọpọlọ o. eléyìí náà ló sì mú wá joyè ààrẹ òpìtẹ́ ilẹ̀ ìbàdàn lábẹ́ bàbá wa olúbàdàn tilẹ̀ ìbàdàn ah mo sì tún kú oríire mo kú oríire èmi ọmọ jàre òpin tẹ́lẹ̀ ìbàdàn olùbàdàn tó wáá pe bàbá mi o adájọ́ àgbà adájọ́ fẹ̀yìntì adájọ́ àgbà bàbá mi moshood akínfẹ́mi abbas babatilájẹ́ abbas bàbá ní ọmọ rẹ ti joyè ìwọ náà tó wáá joyè ààrẹ balógun bá amòfin gbogbo ilẹ̀ ìbàdàn ẹ̀rí pé ó di kóró oyè náà kó lè wá ó di kóró. ẹ bó ṣe rí lòun tá a bá ń sapá o tá a bá ń ṣe fún ìdàgbàsókè ilẹ̀ Ìbàdàn ilẹ̀ Yorùbá iṣẹ́ tí a ti mọ sẹ́ẹ̀ràn tiwa mọ́nú o àwa la lọ̀rọ̀ àwa la lètò àwa la làṣà ah, gbogbo mẹ́tàlá òkè adó a tún kú oríire. ìgbàgbé o ìgbàgbé ẹ jẹ́ sáré lọ ní abala àmọ̀dájú ní ìjẹjọ ẹnìkan béèrè wípé àwọn wo ni Yorùbá láti ìjẹta náà ni mo ti fi kọrin o ẹ̀fọ̀ pé tọmọ kékeré ẹ̀ bá fẹ́ gbàgbé nǹkan yóò máa fi kọrin ni láyé òsì òní gan a for apple b for ball àwọn yóò máa fi kọrin ni ajá bí bàtà dídòjé. gbé yín rìn ẹ jẹ́ ń ṣàlàyé tí ò yáwọn èèyàn ẹ jẹ́ ń jẹ́ wọ́n mọ̀ pé àárín òpìtàn ní lo dáúlà lọ́wọ́ àrèrè o gbogbo ẹ̀yin òpìtàn kéékèèké ẹgbẹ́ jẹ́ o ẹ tún wá kẹ́kọ̀ọ́ olóyè ilẹ̀ ìbàdàn dé o òpìtàn ilẹ̀ ìbàdàn àkọ́kọ́ ẹ̀ ní tìbútòrò èmi kì í ṣaláàlọ́ omi èsì ṣalápọ̀npa iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ tó ní ẹ̀rí ni o. tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ìnìmọ̀ máa ń gbé e fún pàápàá o bàbá mi o pòfẹ́sọ Tóyìn Fálọlá. ní ọdún 1919 ni ẹ jẹ́ mú yín lọ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní ọdún 1919 ṣé ẹ gbàgbé pé ọdún 1914 ni amalgamation ṣẹlẹ̀ ìdá nàìjíríà ìdá àwọn ẹ̀yà gbogbo tó ń bẹ ní orílẹ̀-èdè kan pọ̀ tá a sọ wọ́n di nàìjíríà. àwọn orílẹ̀-èdè tá a dàpọ̀ pọ̀ rẹpẹtẹ ní apá àtọ̀dọ̀ ti wa àwa ọmọ òòtù Ifẹ̀ tá a gbà wípé tí wọ́n bá tú wa o á tura wa dé Ilé Ifẹ̀ ẹ̀yà ó pọ̀ Ifẹ̀ gan odidi ẹ̀yà orílẹ̀-èdè kan ní í jẹ́ Ifẹ̀ ẹ mọ̀ ráwọn ìlú Ifẹ̀ lóríṣiríṣi Ifẹ̀ ọ̀dàn Ifẹ̀ wàrà Ifẹ̀ kìnìkan Ifẹ̀ kìnìkan. bẹ́ẹ̀ náà làwọn ìjẹ̀rò pọ̀ rẹpẹtẹ orílẹ̀ ńlá ní ìjẹ̀rò tẹ́ ń lọ́ba aládé ńlá o tó sì ní ìyáadé àwọn ẹ̀fọ̀n àwọn ẹ̀fọ̀n wà ní ilẹ̀ èkìtì bákan náà pẹ̀lú níbi tí ẹ̀fọn alàyè wà àwọn ìgbómìnà wà tí bàbá mi Ọ̀ràngúnlẹ̀ là ń ṣe olórí wọn àwọn ìjẹ̀ṣà wà tí ọba bàbá mi ọwọ́ àdìmúlà tí ń ṣe olórí àwọn ẹ̀yà àwọn orílẹ̀ àwọn ẹ̀yà ìjẹ̀ṣà. ìjẹ̀bú ń bẹ o tí bàbá mi àwùjalẹ̀ ìjẹ̀bú ti ń jó lórí wọn. àwọn rẹ́mọ ń bẹ o tí bàbá mi àkárìgbòlẹ̀ rẹ́mọ ń jó lórí wọn. àwọn ẹ̀gbá ń bẹ tí àwọn ní ọba tiwọn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ lónìí aláké ọba ilẹ̀ ẹ̀gbá. àwọn ẹ̀gbádò ń bẹ ẹ̀gbádò àwọn là ń pè ní ẹ̀gbálúwẹ̀ àwọn ilẹ̀ wa ń pè ní yewa lónìí ẹ̀gbádò lẹ̀gbádò ń jẹ́ o àwọn kẹ́tù ń bẹ o àwọn àṣà tí ń bẹ àwọn ń wà ní ilẹ̀ Ghana di òní olónìí onípọ́pọ́ ń bẹ onínànà ń bẹ ó gba àwọn ẹ̀yà orílẹ̀ ni wọ́n pọ̀ lọ rẹpẹtẹ wọ́n sì lólùlù wọn o ọ̀dà fún àpèjúwe we o àwọn ìran ìjẹ̀ṣà àwọn ìlú ìjẹ̀ṣà pọ̀ o òṣù ni o ibòkun ni o kìíní kan ni o ẹ̀ṣà òkè ni o ṣùgbọ́n Iléṣà ìlólùlù ilẹ̀ ìjẹ̀ṣà àwọn Òwu náà ń bẹ tẹ́sì ní olúùlú tiwọn ṣùgbọ́n Yorùbá àwọn tá à ń pè ní Yorùbá àwọn ni àwọn ọ̀yọ́ ọ̀rànmíyàn olúùlú tiwọn aláàfin ńlọba yorùbá o olúùlú wọn sì ní ọ̀yọ́ ẹ̀yà wọn ní ń jẹ́ yorùbá ìlú pọ̀ rẹpẹtẹ tẹ́ ń pè ní yorùbá tá a sì pín ẹkùn wọn sí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó fi dé Ṣakí. dé gbogbo Ògbómọ̀ṣọ́ tó fi dé ilẹ̀ èwo tó fi wá dé ẹ̀dẹ̀ aláàfin ọ̀yọ́ gbogbo ẹ̀yà tí wọ́n ń pè ní yorùbá nù déédé ìwò ẹkùn èpo ni ilé Ifẹ̀ ni adékọ́lá ti wá àmọ́ orí ilẹ̀ aláàfin ọ̀yọ́ ńlọdẹ adé sí o abẹ́ ìyá kéré ńlọ́sì wà ní ọ̀yọ́ aláàfin tí ń yorùbá yorùbá ọ̀yọ́ àwọn ẹni wọ́n wá gbajúmọ̀ tẹ́ sì lo agbára kẹ́yìn nígbà tí agbára ń bẹ ní ọwọ́ aláàfin orúkọ yìí ló ti wá gbajúmọ̀ ìjẹ̀ṣà ń jẹ́ ìjẹ̀ṣà ìjẹ̀bú ń jẹ́ ìjẹ̀bú àwórì ń jẹ́ àwórì ẹ̀gbá ń jẹ́ ẹ̀gbá pópó ń jẹ́ pópó o ẹ̀fọ́n ń jẹ́ ẹ̀fọ́n yàgbà ń jẹ́ yàgbà àkókò ń jẹ́ àkókò ọ̀wọ̀ ń jẹ́ ọ̀wọ̀ àwọn bìínílẹ́dọ́ náà ń wà ilẹ̀ ìgòdò mí ìgòdò ìlà wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà wá di ọdún nineteen nineteen nineteen àwọn òyìnbó wá wòye pé ẹ wá o ẹja mórúkọ kan fún yín o tí ó pa gbogbo yín pọ̀ àṣà lè fẹ́ máa kọ̀wé ká wá máa ní akọ̀wé sí ìjẹ̀bú ìjẹ̀ṣà yorùbá ifẹ̀ ìgbómìnà eh, ìjẹ̀rò eh, ìlara eh, ọ̀wọ̀. wọ́n pè pàdé ìlú ìbàdàn ni àwọn òyìnbó pe ìpàdé yìí sí ní ọdún 1919 ẹ bá ní mo parọ́ o ẹ lọ sí fásitì ilẹ̀ ìbàdàn ẹ láàrin òpìtẹ́ parọ́ ẹ fẹ́ já o. nígbà wọ́n pe ìpàdé yìí àwọn òyìnbó yìí gbé àbá wọn kalẹ̀ ṣáájú àwọn ẹ̀gbá ní ìwé ìròyìn tiwọn tí wọ́n pè ní ìwé ìròyìn ẹ̀gbá àti yorùbá yóò jẹ́ kọ́rọ̀ òye yín ìwé ìròyìn tó kọ́ jáde ìwé ìròyìn ẹ̀gbá àti yorùbá là ń pè é. nígbà tó wá rí báyìí bàbá wọn nílé Ifẹ̀ fárígá Àwùjalẹ̀ yarí ọba bìíní yarí pé ẹsẹ̀lẹ̀ lórúkọ yorùbá yóò pọ̀ orúkọ àwọn ìran yòókù yòókù rẹ̀ àwa ẹsẹ̀ yorùbá ìjẹ̀bú làwa ìfẹ̀ làwa ìgbòmìnà làwa o. àwọn òyìnbó làwa náà mọ̀ àmọ́ ẹ lo orúkọ àwọn ẹ̀yà yìí ni wọ́n pọ̀ jù àwọn wọ́n sì gbajúmọ̀ jù torí pé nínú ìwé tá a kọwọ́ bọ̀ aláàfin adéyẹmí the king of yorùbá ìní lórúkọ gbogbo ilẹ̀ yorùbá ọwọ́ akọwọ́ bọ̀ lórúkọ ọwọ́ ọbalẹ̀ ilé ìjẹ̀ṣà ọ̀ọ́ni òun kọwọ́ bọ̀ lórúkọ àwọn ilẹ̀ Ifẹ̀ ṣùgbọ́n gbogbo Àwùjalẹ̀ kọwọ́ bọ̀ lórúkọ àwọn ìran Ìjẹ̀bú ṣùgbọ́n Aláàfin Adéyẹmí lórúkọ Yorùbá tí Ìbàdàn jẹ́ kan nínú ilẹ̀ Yorùbá àgbà náà. wọ́n fà á fà á fà á fà á àmọ́ ń gba àwọn òyìnbó wí àwíjàre ní ọdún 1919 wọ́n pàpà wá gbà ó yí pé ká máa lo orúkọ kan ṣoṣo yorùbá ìdí nù tí gbogbo ẹ̀yà fi ń jẹ́ yorùbá lónìí àmọ́ ní tààràtààrà o àwa ìran tá a jẹ́ tá a jáde torísun wa ní í ṣe pẹ̀lú ọ̀yọ́ pẹ̀lú ọ̀rànmíyàn àwa là ń jẹ́ yorùbá o yorùbá o títí di ọdún 1950 1960 ìjẹ̀ṣà ò ní bá yín pe rẹ̀ ní yorùbá láéláé yóò ní jẹ̀ṣà lòun òun èé ṣe yorùbá ìjẹ̀bú ò ní bá yín pe rẹ̀ bẹ́ẹ̀. ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti yí padà irú ẹ̀ náà ní ká fẹ́ kíra wa ká mọ̀ ní ẹ̀ka alẹ́ kí ni jẹ́ ẹ̀ka ẹ̀kú alẹ́ ń yorùbá ń wí ẹ̀kú àárọ̀ ẹ̀kú ọ̀sán ẹ̀kú ìrọ̀lẹ́ ẹ̀kú ìyálẹ̀ta ẹ̀kú ewu ọkọ̀ ẹ̀kú ewu ọmọ gbogbo kíkí yorùbá kú ni kèé ṣe kú ti kéèyàn ó kú majestic world ni. mo ṣe nínú lábala àmọ̀dájú o ká ẹ mọ ìyàtọ̀ ìdí nù ní ìgbà tí bàbá wọ ní rìsà ilé Ifẹ̀ ti àná tí wọ́n fi ẹnìkan jẹ oyè mọ́yẹ̀ mọ́yẹ̀ ilẹ̀ Yorùbá bàbá mi kú bàbá yèyé aláàfin ọ̀yọ́ làmídì àtẹ̀dá ọba tó àtẹ̀dá ìtàn kò sí ọba náà tó mọ ìtàn tó àtàndá o ní gbogbo áfíríkà kó tó di pọ́ jáde láyé o ọba kan ò mọ ìtàn tó àtàndá ìtàn o tá a máa ń sọ nínú ọba tí mo gbé fún a mo gbé fún o làtàndá bá bínú pé èmi la ti wá rí ọ̀ní ọ́fíì ẹ̀jọyè lémi lórí lórílẹ̀ èmi oyè yorùbá aláàfin bá gba ilé ẹjọ́ lọ o lọ́rọ̀ bá di ilé ẹjọ́ làláàfin bá borí o wọ́n ní ọ̀lìn padà mọ́yà ilé Ifẹ̀ ní oyè ilẹ̀ Ifẹ̀ lọ́jẹ́ kìí ṣe tilẹ̀ yorùbá ọ̀ní lè fi ìyẹn jóyè tó bá jẹ mọ́ ilẹ̀ Odùduwà torí pé ilẹ̀ Odùduwà ó kó gbogbo àti ilẹ̀ Ìjẹ̀ṣà o àti ilẹ̀ Yorùbá o àti ilẹ̀ Èkìtì o àti ilẹ̀ Ẹ̀gbá o ó kó gbogbo ẹ̀ pọ̀ tèèdè togo tèèdè togo tèèdè benin tèèdè ghana ni oyè Odùduwà kó pọ̀ ṣùgbọ́n yorùbá aláàfin ló ní aláàfin bá borí o ìdínú tó ṣe wípé tẹ bá ń gbọ́ àárẹ̀ ọ̀nà kákàǹfò lẹ yorùbá aláàfin ló lè fìyàn jẹ oyè tó bá sọ̀lúdẹ̀rọ̀ ilẹ̀ yorùbá máyégún ilẹ̀ yorùbá aláàfin nìkan ni bẹ́ẹ̀ nìkan bá lọ joyè lóko kan àbí ìlú kan kódà kó joyè lábẹ́ olúbàdàn ilẹ̀ ìbàdàn tí máa ní tí máa ní èmi ààrẹ òpin tẹ́lẹ̀ yorùbá irọ́ ọmọ ń pa o ààrẹ òpin tẹ́lẹ̀ ìbàdàn mọ́ jẹ́ o kò sí ọba kan tó lè fi ìyẹn jẹ ààrẹ oyè kan tó bá ti nílẹ̀ yorùbá nú kíní kan fi yorùbá land aláàfin ọ̀yọ́ nìkan ni o bó ṣe wà nínú gẹ̀ẹ́sẹ̀tì nu bó sì ṣe wà nínú tí ò bá yé yín ẹ lọ sí inú ìtàn ẹ tún lọ béèrè pé ààrẹ tún parọ́ o yí pé ńgbà tọ́rọ̀ rí aláàfin tún borí o ètò òrújú o. kíra wa kó àbọ̀ sí abala ìwádìí ìjìnlẹ̀ ẹ ti dúró pé a tún fẹ́ gbọ́ tán àìtàn wọnú tàn ni. Ah! Abíọ́dún gbé mi débẹ̀ jẹ́ kí n mọ ibi tí mo ti ń bọ̀ jẹ́ mọ ibi tá a ti ń bọ̀ jẹ́ mọ ibi mo dé dúró. ó yẹ ẹ jẹ́ ká dìjọ́ rẹ̀ Ìbàdàn nílé ẹbọ Olúyọ̀lé ẹ ká lọ mọ̀lú àwọn akọni Ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó jìyà ọ̀tẹ̀. Ìbàdàn má jà mọ́ bí ọjọ́ sí tó jara àdúgbò ọmọ lájẹlú. ó dáa tá a bá ti gbàgbé ẹja máa rán wa létí wípé ìtàn akọni ńlá kan ni mò ń bá bọ̀ tí mo pè ní ìtàn ìbà olúyọ̀lé olúyọ̀lé ìbàdàn ìbàdàn ìbàdàn ìbàdàn bàbá wà lẹ́kọ̀ọ́ olúyọ̀lé ìbàdàn olúyọ̀lé ìbàdàn ìdí tó fi rí bẹ́ẹ̀ rẹ o. ṣé ìgbàgbé yìí pé apá kẹrin la bá ìtẹ́ ńlá ìyún lọ́sẹ̀ tó lọ. ó tó wọ̀ níbi olè gbé jàre olóhùn ọmọ àjẹ̀gbín yó ọmọ àfikàrà ń fọ́ rí mu àti wáyé ká má kan lára ìjàgboro làrùn ìbàdàn. mo ṣàlàyé bí ọ̀fọ̀lẹ̀ bó ṣe dá wàhálà sílẹ̀ láàrin àwọn ẹ̀gbá tí wọ́n gbàgbé òwe àwọn àgbà yìí pé ibi tó nílé méjì bá ti ń jà àlejò ni ó lò lẹ́wọ̀n. wọn ò ní gbèdéke ọba ìbàdàn máa jó orógùn ṣé ìgbàgbé àwọ̀ láàrin ọba olúwọlé ìdómọ̀pá àti ọba ajíbọ̀ṣọ́ ọba ẹ̀gbá. mo ṣàlàyé ọ̀gàhọ̀rọ̀ alágbára akọni àwọn ẹ̀gbà gbàgùrà tó ṣe wípé alágbára tààràtààrà ni àmọ́ tó ṣubú lójú ìjà tó ṣubú lójú ìjà. akọni ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó ya ọ̀sẹ̀ ìbàdàn má jà mọ́ bí ọjọ́ sí tó jara àdúgbò ọmọlájẹlú rọra bínú jogun ó sinmi. ṣé ìgbàgbé bí àwọn akọni yìí ṣe wọn jọ sí ìbàdàn tó jẹ́ ilẹ̀ tí wọ́n sì di ibùdó ogun wọn. ẹni tá a bẹ̀ pé mọ̀ jagun mọ́ títún. mo jẹ́ ká mọ̀ pé mẹ́yẹ̀ okùn adé ń lo lórí wọn àkọ́kọ́ tá a lè pè ní baálẹ̀ ìbàdàn àkọ́kọ́. fọmọ ọmọ aráàlú ní jọ́síjọ́sí wọn a ní kí wọ́n lọ rèé májèjì wá fúfá láyé tí wọ́n ti ń pè níyẹn ṣẹbọ wọn a ní fá ìbàdàn kì í gbó ṣé ìgbàgbé pé mo dá ọkọ̀ Kúrúnmí o ká bàa lè fi sọ́wọ́ òsì ká má bàa lè jẹun Kúrúnmí Àjàdí Ìgò ní ìlú Ìjàyè. a wáyé ká má lárùn kan lára ìjà àgbòrò Ìbàdàn mo jẹ́ ká mọ bí ìbàdàn ayé mọ́yẹ̀ ṣe jẹ́ o pé béèrè kó o tó wọ̀ ni o òṣùpá gbọ́dọ̀ làbọ̀ oníta o. ṣé ìgbàgbé bí àwọn ẹ̀gbá ṣe ń gbìmọ̀ tẹ́ ń gbèrò láti kóra wọn kúrò ní ìbàdàn lábẹ́ mọ́yẹ̀ torí ìnira. Ah! ibi tá a bàdé lọ́sẹ̀ tó lọ ìní ọ̀rọ̀ yìí á dà fà o á dà obì ká tó lè mọ bóyá lọ mọ̀ ń bọ̀ o kí n wá kán lu apá karùn-ún ìtàn ńlá tí mo pè ní ìtàn ibà olúyọ̀lé. mo rí orí ẹ dúró ń bẹ̀ ah, ọmọ mi akíndọ́lá mo mẹ́nu bà bí babaláwo Lucy ṣe da obì sínú ọ̀pọ̀n àmọ́ obì tó dà tóbì yóò yàn ṣùgbọ́n Yorùbá ló lè tè ọ̀rọ̀ òṣèlú ti wà tipẹ́ o káyíbò ó ti wà tipẹ́ o tọ́ ọba láwọn bàbá wọn làjú wọn làjú báyé ṣe rí sáà tí wọn wọ́n ṣe lò ó gbogbo táwa lẹ́ ń lò yìí tí ń jọ wá lójú ìta àròpọ̀ làjú là ń lò yìí àwọn ọmọ kan ń bọ̀ o tí wọ́n wàá mọ̀ sọ fún wa pé ah, ojú àwọn bàbá wa dúdú o gbogbo gbádùn táwa lẹ́ẹ̀ gbádùn yìí o táà ń lo Facebook táà ń lo íńtánẹ́ẹ̀tì táà ń wò mí wọ́n ní ojú àsójú wa dúdú ọ̀dà o ẹ̀jẹ̀ ń já yín sí o nígbà tí fóònù grangan dé ń gbà ń olójú ilé tó ní àwọn tó bá ní ń gbà náà àwọn olówó àwọn ọlọ́lá ẹni tí ọ̀bá ní ah, kò bẹ́gbẹ́ pé kì í ṣe gbajúmọ̀ kì í ṣe bọ̀rọ̀kìnní lónìí ìbéèyàn bá gbé kínní kan tí inú garangaran <laughs> nílé ará àdúgbò ní competition ẹ má jẹ́ kẹ́lẹ́ òfin ariwo dà wá láàmú ládùúgbò o. babaláwo ló sì bẹ̀rẹ̀ sí ní gbé obìnrin àwọn akọni kiri pé ẹ wo bì í o bó ṣe ń lọ ní yísàtún èyí àrà ń yísọ́sì èyí àrà èyí àrà èyí àrà ó bẹ̀rẹ̀ sí ní yí pẹ̀lú ète burúkú nígbà tí ó fi dọ́dọ̀ ọmọ yẹ̀ obì ti síjú o gbogbo obì tó dájú ní obì ti síjú o èyí àrà náà ló bá dọ́dọ̀ ọmọ yẹ̀ èyí àrà èyí àrà ilé wálé obì yẹn gbogbo àwọn tó ti rí i pé bí ọ̀yàn tẹ́lẹ̀ àwọn ẹ̀gbẹ́ àtàwọn tó ti rí i. Ah! mọ́yà sì ní akọni kan ẹ̀gẹ̀ là ń pè é amúgbálàgbẹ́ àbí olórí ogun mọ́yẹ̀ là ń pè é ọ̀rẹ́ lòun àti lámọ́dì onífèrè rẹ̀ bá kí fèrè bẹ́nu ìtì fi fèrè sọ ni pé afọ́nrin fẹ́ kùn apòlongo fèèrà afọ́nrin fẹ́ kùn apòlongo fèèrà afọ́kò lẹ́sẹ̀ ó kọ ẹni tí ó kó lójú orí là ń pè ní ẹ̀kọ́ ẹ̀kọ́ múmu ẹkùn èému ẹ̀kọ́ èèrà ẹranko ńlá kan bí ẹkùn ni òun náà kì í jẹ ẹ̀kọ́ ẹran ni wọ́n máa ń jẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ni wọ́n máa ń mu sáà <laughs> ń gbọ́ o sáà ń gbọ́ Yorùbá ẹ máa wo èdè o àwa àfà kò lẹ́sẹ̀ ó kẹni tí ó kó lójú pété ni ọmọ ẹkùn so ta ló tún fẹ́ kó mẹ́yẹ̀ okùn adé lójú ó yé lamọ̀dì wípé ọ̀dàlẹ̀ lẹ̀gẹ̀ ẹ̀gẹ̀ tó ti máa sírí pé bóbí ọ̀bá yàn yọ̀ọ́ yàn tipátipá. ọkàn tọwọ́ bọnú aṣọ ni lọ́ba fàbọn léwọ́ rẹ̀ lọ ìbọn làṣà fi gà ù ló gbé àdàmọ̀ lé ilé ẹ̀gẹ́rẹ́ ló gèdè ń gbé àfi la ọ̀run ah! mọ̀yẹ̀kọ́ adé ní ẹ̀yàn mẹ́rin wo èwo ni ẹ̀gbín ńlá rẹ̀ lójú mi ọba di gàù ojú ẹsẹ̀ wọ́n palamọ́dé ẹ̀gbá náà. ń làwọn àgbà fi sọ pé ọ̀rẹ́ kì í dalẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ kì í dalẹ̀ ìmùlẹ̀ níjọ́ ẹ̀gẹ́ dalẹ̀ lamọ́dé lọ́gbọ̀rún lọ. lọ́ba dìjà gbòòrò àwọn ẹ̀gbá ẹ̀rú bà wọ́n wọ́n kóra wọn wọ́n fodò ọ̀nà wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ lábẹ́ ọ̀ṣọ́ ayíkọ́ndú àwọn ìyàwó wọn lẹ́yìn lẹ́mọ tí ń lè yín àwọn ọ̀bá yín lọ bì kankan o sẹ́ẹ̀sì mọ̀ pé láyé ìgbà náà ibi tá a pè nìbàdàn yìí ah, ibùdó ogun ni tọkùnrin tóbi wọn ẹhànnà ni wọn o àwọn òbí wọn ga máa dógun lọ wọn làwọn ò níbì kankan lọ àwọn ò jókòó nílùú ilẹ̀ yìí lẹ́mọ tí ń lè yín kíkílẹ̀ ń bá ká wọ́n máa ń wà ní òkè ọ̀nà ẹ̀rù ń bà wọ́n iwájú ò ṣe é lọ ẹ̀yìn ò ṣe é padà sí. ṣe é rántí pálábọ̀dé ni wọ́n o àwọn náà wọ́n gbà bọ̀dé tẹ́ fi túlẹ̀ ẹ̀gbá. wọ́n wá rí wípé ibo làwọn fẹ́ dúró sí sáwọn tó wá lọ fogun gbalẹ̀ àwọn tó máa kógun ja àwọn ẹ̀gbá àwọn ni. àpàtì ni ẹ jẹ́ kí n tó ti ṣẹlẹ̀ ọkọ̀ yín lẹ́kọ̀ọ́ ọ̀dà ń tà ṣe ni wípé ẹ jẹ́ àwọn ẹnìkan tá a bá fọwọ́sowọ́pọ̀ akọni kan wá ń bẹ tá à ń pe orúkọ rẹ̀ ní Sódẹ̀kẹ́ ọmọlẹ́yìn ọmọlẹ́yìn alágbára kan tó ti lọ ni àwọn ẹ̀gbá náà wọ́n ṣekú pa ìlà ń pè ní Lísàbí ọmọlẹ́yìn Lísàbí ni ọba òkìkí lu ẹ̀gbá tó sì jẹ́ káyìn kí wọ́n tó kó wàhálà wọn dé ìbátan rẹ̀ tún ni àbúrò ọba òkìkí lù ni báyìí ni wọ́n ṣe ránṣẹ́ pé Sódẹ̀kẹ́ o Sódẹ̀kẹ́ ló wá kó àwọn Ẹ̀gbá lọ sí orí ilẹ̀ Ìtòkò níbi tí òkúta kan wà tá à ń pè ní Olúmọ ni wọ́n wá lọ tẹ̀dó sí tẹ́ ẹ bá débẹ̀ lónìí ẹ rí i pé ilé Sódẹ̀kẹ́ ó súnmọ́ òkè Olúmọ gbágbáágbá ni ẹ rí ọ̀wọ́n ńlá kan tí pásítọ̀ Túndé Bákàrè ṣe ní ìrántí Sódẹ̀kẹ́ pásítọ̀ Túndé Bákàrè pásítọ̀ tó gbajúmọ̀ àrọ́mọdọ́mọ alágbára Sódẹ̀kẹ́ ẹ̀ń tó kó àwọn ẹ̀gbá dé abẹ́kúta ni sódẹ́kẹ́ ló ní abẹ́kúta tòní tẹ́ máa sọ pé ẹ̀gbá lísàbí wọ́n lè wí bẹ́ẹ̀ ṣùgbọ́n abẹ́kúta ìlú sódẹ́kẹ́ ni ìtàn akọni sódẹ́kẹ́ ń bọ̀ tààràtààrà ẹ fọkàn balẹ̀. àwọn ẹ̀gbá ti lọ kúrò ní ìbàdàn ó wá kù àwọn yorùbá àti àwọn ifẹ̀ ṣé kékeré ní ìyà tí àwọn ẹ̀gbá ń jẹ lábẹ́ mọ́yẹ̀ ọwọ́ wá ba àwọn Yorùbá Ọ̀yọ́ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè lójú mọ́yẹ̀ àti àwọn Ifẹ̀ wọn yàtọ̀ sí ẹ̀rú àti ajá ìnira yìí pọ̀ fún wọn. débi wípé kò sí ọjọ́ kan tí Yorùbá kan ní gbọgbẹ́ ìgboro àwa kan gógó mọ́ wọn àwọn akọni ń bẹ ní ibẹ̀ ní bẹ nìbàdàn tó jẹ́ yorùbá mo sọ fún apolórí wọn ni olúyẹdùn ọmọ ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá ẹ̀sọ́ ọmọ ẹ̀sọ́ alágbára tó tinú alágbára jáde lára wọn ni akọni lákànlẹ̀ lákànlẹ̀ akọni ńlá lára wọn sì ni olúyọ̀lé olúyọ̀lé tí mò ń sọ ìtàn rẹ̀ yìí tí wọ́n bá wà nípàdé mọ́yà máa fọ pọ̀rípọ̀rí bàbá ńlá wọn. ẹnìkan tí tó máa kó mọ́yà lójú tí máa ń da lákànlẹ̀ lákànlẹ̀ ó ní pé ah, ah, eh, mọ́yà eh, eh, wèrè ọmọ pẹ́ tí wò ó. Ah, Akíntọ́lá ti ń ṣẹ́wọ́ sí mi ojú ọjà yá alele. ọ̀nà one zero oh three point five fm ìkànnì alápọ̀nlé ni wá. ó ti yá o ará ọ̀rẹ́ jẹ́ gà lọ. gbogbo ènìyàn ọlọ́run ó ti ti tó àkókò láti ṣe ìrìnàjò lórílẹ̀‐èdè israeli tó orílẹ̀‐èdè jordani nípasẹ̀ iléeṣẹ́ ìránṣẹ́ freedom apostolic revival international ministry àṣẹ àtọkùnrin àti ìránṣẹ́ olóòrùn àlàyé prophet sábùdù bàbá authority pẹ̀lú àjọṣepọ̀ you fit fly bẹ̀rẹ̀ tuesday the God of Israel. Àjẹpẹ́ gbogbo ẹni tó ń fẹ́ ìyípadà ògo ní kó má gbẹ́yìn nínú ìrìn àjò ní ìlú Áfíríkà ìsìnkú ẹ̀ka ilé-iṣẹ́ ìrìnsẹ̀ Freedom House ní Ìlànà International Ministry tó fi náà ọ́fíìsì ní Fit Fly tó súnmọ́ US ní ilé-iṣẹ́ ilé-iṣẹ́ ní Fit Fly tó wà ní Sussex náà. Our special pilgrimage to Israel and Jordan with Prophet Samuel Joe kíra wa kú àbọ̀ padà sórí ètò yín ètò wa ìtàn Yorùbá ní ìkànnì ọ̀nà one zero three point five FM ní ìgboro ìlú Ìbàdàn bẹ́ẹ̀ ṣe máa gbọ́nu ní gbogbo ọjọ́ ṣẹ́gun ọjọ́ tísídẹ̀ẹ́ láago mẹ́jọ alẹ́ o sí mẹ́sàn-án alẹ́ o lẹ́ẹ̀mọ́ gbọ́ o ẹ sì máa rí wa wò lórí Facebook wa ẹ bá sì lọ sórí Google Play Store ẹ lọ dáńlódù áàpù wa ẹ bá sì lọ sórí rédíò garden náà ẹ máa rí wa gbọ́ ẹ máa rí wa gbọ́ ketekete ọ̀nà one zero oh three point five fm náà ni. nígbà tí ìlera yìí pọ̀ mọ́ àwọn yorùbá wọ́n pera wọn ní ìbàdàn sílé olúyẹdó yín pé bàbá a kọ ìyá yìí o bẹ́yìn àgbà bá ní pé ká dákẹ́ ká má sọ̀rọ̀ àwọn ọmọdé ìyàwó ò lè gbà o ẹ̀mí tiwa ní ń bọ̀ bàbá ẹ̀yìn àgbà kọ́ ni wọ́n ń pa o ìjọkíjọ nínú ìpàdé wọn tí wọ́n fẹnu kò sí ni pé ìjọkíjọ o tí wọ́n bá sá yorùbá kan ní ọgbẹ́ lásán kí wọ́n mọ̀ tiẹ̀ pa gbogbo àwọn làwọn ó dìde sí àwọn ìfẹ́. wọ́n ṣèpàdé òǹkàlùkù sì ti múra lẹ̀ ẹni tí ò níbọn ti ń rà ẹni tí ò ládàá ti ń rà á ọjọ́ yìí ni wàhálà bá dé ní ọjà àbàdàn ọjà tó pa wá di ọjà lábọ́sídé kó tó wá di ọjà ibà. ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin Òwu àti Yorùbá Ọ̀yọ́ lórí ọ̀lọ́ lásánlásán ni o láriwo bá ta sẹ́ẹ̀sì mọ̀ pé lè bàbá wa mọ́yé òkú jìnnà bẹ́ẹ̀ bàbá baálé a sì mọ̀ ẹnajú lọ́jà lọ́ba ariwo mọ̀yẹ́ débẹ̀ kí ló dé ẹ̀yọ́ ọmọ wọ̀nyí kí lẹ̀ ń jà ẹ jẹ́ ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ò bọ́ ọba jẹ́ olórí o tọ́ ọba rí tí wàhálà ṣẹlẹ̀ ń bì kan lọ wò wá ilé o ẹ̀yẹ́ máa ń rán ọmọ sẹ́ lọ ni olórí èsì àbàyà gbàǹgbà lọ kọ́ ọmọ bàá lọ fara gbọgbẹ́ o. mọ̀yẹ́ débẹ̀ wọ́n rojọ́ àmọ́ ń gbèsè yín òwu ẹ̀mú tẹ́ ń jà sí wa bàbá èmi mo ní ìlẹ́fílẹ̀ Yorùbá Ọ̀yọ́ dáhùn yóò bá bàbá rẹ bàbá ẹ má bu bàbá mi o bàbá ẹ má bu bàbá mi o ìgbé bàbá mi wọ́jà o <laughs> baálẹ̀ ní bá wí o. èmi mẹ́yàmọ̀ ni ẹ̀yin nígbà náà wá ń kọ́ sẹ́mọ̀ pé tàbá lábẹ́ni lọ́rùn lójú ọmọdé lọ́rùn lọ́rùn tàbá lábẹ́ni lórí lójú ọmọdé lọ́rùn lọ́rùn ni ọmọ wòòyàn ẹni tó ti mọ̀ pàdé ọ̀tẹ̀ tìrìkìsí tí wọ́n ṣe yẹn bínú o ọfà àdá rẹ̀ yọ àfi ewu orí ọ̀ yorùbá ọ̀yọ́ bá ń yí lọ o. ariwo bá ta lọ́jà o ẹgbà wá o mọ̀yẹ́ ti pa yorùbá tán o mọ̀yẹ́ pa gbogbo ọ̀yọ́ tán o. làwọn èèyàn bá ta mọ́ra ní bó bá dún bó lè dogun kó dogun bó lè dìjà kó dìjà bó lè dogun kó dogun mọ̀yẹ́ rí i pé ogun lálẹ́ mọ̀ ń bọ̀ yìí ah, alákanlẹ̀ lọ́mọ lólégun yìí mọ yẹ sá o wọ́n gbẹ́yà pé tó bá wọlé rẹ̀ dáná sun mọ yẹ sá ó fi ìgboro Ìbàdàn sílẹ̀ nígbà náà ni mọ yẹ mọ̀ pé àwọn Yorùbá àwọn Yorùbá ò mú ní kékeré baálé ọkọ ìlú ìbọlẹ̀ wọn sá lọ ẹ gbà mí ẹ gbà mí baálé ọkọ ìlú fìlú lẹ o níbo bàbá wa mọ yẹ sá lọ o. òṣèlú mọ àwọn ọmọ yorùbá ọ̀yọ́ wọ́n pe ìpàdé wọ́n pé síbi tí wọ́n pé sí olùyẹdùn ni mo sọ fún yín ẹja ṣe sùúrù sẹ́mọ̀ pé a ti fàjọ lọ báyìí o a ti lọ yàn kọ́ níbi tí àgbọ̀n ti ga a wá bí bàbá wa mọ́ yóò ṣe padà á lù ni o wọ́n bá gbé àwọn oníṣẹ́ dìde wọ́n rán sí bàbá wa mọ́yẹ̀ bàbá o bá mi o ẹsẹ̀ mọ́ yorùbá bá mi o wọ́n pè wọ́n kí inú gbó bàbá wa mẹ́yẹ o baálé ọkọ ìlú ìbúléwò ìtẹ̀ bá gbókò ẹ̀ bàbá ṣé wọ́n pera wa àgàgà téèyàn bá lu ko ibi ìmọ̀ wá o. báyìí ni wọ́n ṣe ń pè é wọ́n kan bàbá wa mọ́yọ̀ bàbá wa o àwọn bàbá wa wọ́n rẹ̀ wá sí yín o wọ́n lórí adé ọ̀gbọ́dọ̀ ṣùgbẹ́ ò bàbá ẹ padà lé amọ̀pá àti sẹ̀ bàbá o ẹ má bínú àwọn ọmọ wọn ẹ ó rẹ̀ dáradára ẹ sọ ìmọ̀ wo lákẹlẹ̀ láàrin wọn tó léwájú wọn ẹ bàbá àti bá wí àti bá wí. bàbá lọ́dà mo ti gbọ́ ẹ mọ́ ẹ lọ ná. wọ́n padà délé wọn lọ fún àwọn àgbààgbà lábọ̀ àwọn yorùbá bá lọ bá lábọ́sídé lábọ́sídé yìí dàbí igbákejì mọ́yẹ̀ ọmọ ọ̀yọ́ ọmọ ọ̀yọ́ ọmọ ọ̀yọ́ tí solúùlú lẹ̀ yorùbá ìní bàbá ìníyá rẹ̀ ṣùgbọ́n ifẹ̀ ní bàbá rẹ̀ ọmọ ilé ifẹ̀ ní bàbá rẹ̀ lábọ́sídé gbà wá o lábọ́sídé ni à àmọ́ àmọ́ gbà fúnra wa ni ẹ mọ̀ pé iṣẹ́ ogun nígbà tá àrógun lọ wàhálà tí ọmọ ṣẹlẹ̀ náà pa lọ sójú ogun ni àní mọ bára wa jà ọdẹ ẹ kó ọtí ẹ kó oúnjẹ ẹ lọ tó fi tú lójú ẹlẹ́mìí bàbá yín náà lábọ́sídé mo ti dá sí i. báyìí ni wọ́n ṣe kó oúnjẹ wọ́n kó ọtí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n forí lé àgọ́ tí bàbá wa mẹ́yẹ pa sí ẹ̀yìn òdì wọ́n tó ń gbẹ́ bàbá wa mẹ́yẹ nígbà àwọn débẹ̀ àwọn ẹ̀ṣọ́ òjò wọn súnmọ́ àgọ́ wọ́n ní bàbá wọ́n ní akóúnjẹ wa ni pé bí ó ti máa pa yín látà náà wọ́n kó oúnjẹ ẹlẹ́ẹ̀ wọ́n kó ọtí lẹ̀. àmọ́ nínú àwọn ẹ̀ṣọ́ mọ́yẹ̀ àwọn tó jẹ́ yorùbá ń bẹ nínú wọn nínú àwọn ọmọ ogun rẹ̀ wọ́n wá pe àwọn tó jẹ́ tiwọn pé ẹ̀wà etí yín mélòó méjì kí lẹ fi ń gbọ́ ọ̀rọ̀ mọ́yẹ̀ ti pinnu o yóò fogun ja ìbàdàn o yóò fogun ja ìbàdàn ẹ lọ́ mọ́ múra lẹ̀ gbogbo ntẹ́ ń dìrẹ̀ bẹ́ẹ̀ tẹ́ ń bẹ̀bẹ̀ yìí. wọ́n délé wọn tún fàbọ̀ jẹ́ fún olúyẹdùn olúyọ̀lé àti lákanlẹ̀ wọ́n bá ní ẹja tara wa lójì bóyá ń tá a kó lọ ó yẹ ẹja tara wa lójì ká tẹ̀ràn rẹ̀ tí yóò bá ní pé ká tara wa lójì ní pé ká fáìnì kán wọ́n bẹ̀ sí ní fáìnì àwọn èèyàn ìwọ abẹnú gbùngbùn wọ́n lára àwọn tó yọkù mọ̀ ẹ̀hún ó kan wọ́n mú ọkàn wá wọ́n mú ẹ̀ta wá wọ́n mú kìnnì kan wá. báyìí ni wọ́n ṣe kówó gbẹ̀jọ nígbà wọn dàgọ́gun tí baba wa mọ̀yẹ́ wà wọ́n rí i pé oúnjẹ àtọ́tí táwọn kó lé àwọn ò fọwọ́ kàn àwọn ẹyẹ àkàlàmọ̀gbò àwọn ni wọ́n fi jẹ o ó bá di wípé wọn ò mọbi tí bàbá wa mọ̀yẹ́ wà mọ́ o à ń wá o ta ló mọbi bàbá wa mọ̀yẹ́ lọ o à ń wá bàbá wa mọ̀yẹ́ o làwọn ọdẹ àwọn ẹ̀ṣọ́ bá fọ́n kánú gbó bàbá wa mọ̀yẹ́ o wọ́n bá ń wá bàbá wa mọ̀yẹ́ káàkiri ìròyìn ẹlẹ́jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní jáde tí ń dẹ́rù ba ìgboro ìbàdàn mọ́yẹ̀ ti lọ sọ́dọ̀ àwọn ẹ̀gbá o ó ti lọ darapọ̀ mọ́ sóde kálábẹ́kúta wọ́n ń bọ̀ wá fogun jà yín mọ́yẹ̀ ti lọ sí ọ̀dọ̀ àwọn òwú o mọ́yẹ̀ ti lọ sí ọ̀dọ̀ àwọn ìjẹ̀bú wọ́n ń bọ̀ wá fogun jà yín ìròyìn ẹlẹ́jẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní lọ káàkiri nígbà tí ó fi tó ọ̀sẹ̀ kan àwọn ọdẹ wọ́n bá wá o bàbá wo olúyẹdùn ẹ̀ ńlẹ́ o àwa bá yí gbúròó mọ́yẹ̀ o ibi tá a ti gbúròó mọ́yẹ̀ ni wípé. ọ̀dọ̀ ọba olúwọlé ìdómọ̀pálá ti gbúròó rẹ̀ ibẹ̀ ló lọ o mọ́yẹ̀ lọ sí ọ̀dọ̀ ọba olúwọlé ìdómọ̀pá ní ìgbà tí wọ́n gbọ́ ní ẹrù mu ṣé ìgbàgbé pé ìjà tó ṣẹlẹ̀ láàrin Yorùbá àti Òwu ni tí Mẹ́yẹ gbìjà Òwu ní ìgbà tí wọ́n gbọ́ lẹ́rù mu ìjà wa ni Mẹ́yẹ gbè yìí Mẹ́yẹ máa bọ̀ lọ́dọ̀ wa àwa ó gbà ọ́ sílé a ó ràn ọ́ lọ́wọ́ ẹrùn mú bá ràn lọ́wọ́ o ẹ máa dé o ẹ máa dé o ẹrùn mú tá à ń wì ṣé ìgbàgbé tọ́wọ́ bá kọ Olówu pípa ni ẹ pa kárò ń jẹ̀bà lọ́la ṣé ìgbàgbé pé ẹrùn mu ni Olówu akínjọbí nígbà tí ẹ fogun fọ́ olúùlú òwú lọ́jọ́ sí tó sá lọ ẹ máa wo kádàrá o ẹ máa wo àyànmọ́ ẹ máa wo àkúnlẹ̀yàn ẹ máa wo àkọọ́lẹ̀. wọ́n gba mọ́yẹ̀ sí ẹrù mu ẹrù mu ni mọ́yẹ̀ wà. àwọn ẹrù mu wá pinnu ìpè àwọn ràn lọ́wọ́ àwọn sì gbèjà rẹ̀ jà ọdẹ jẹ́ ń tún lo ìmọ̀ ń bẹ̀ ni mo fi ní ká ẹ sọ́ra o bọ́ ọ bá jẹ́ olóṣèlú sọ́ra o ẹ̀yin náà mẹ́lẹ́wọ̀n ni àwọn olóṣèlú wa mọ̀ ẹ́ tẹ́ra rẹ ìwọ ọmọ òfòrí rẹ gbá fàgbọn olóṣèlú ọ̀bára wọn ṣe ṣéwọn náà rí nígbà tí gómìnà wa ẹnjìnì olúṣèyí mákindé wọlé wọn gbàgbé ìgbà ọ̀rọ̀ gbogbo lẹ́mọ̀ ọfà tẹ́ támọ́ra wọn ń gbọ́ òṣèlú báyọ̀ adélábù ló kọ́kọ́ kí gómìnà òkú oríire o lẹ́yìn ìgbà náà ni bírọ́dà rẹ̀ náà bá tún kí fóònù mọ́lẹ̀ ló náà bá tún kí tẹ̀sílímì fọlárìn òkú oríire o sọyẹ kí mọyẹ ọ lọ sẹrùn mú sọyẹ kẹrùn mọ gba mọyẹ sọyẹ kó lòun akíjọ bí ọ darapọ̀ mọ́ ṣé ti gbàgbé pé mọyẹ ń lọ fogun fọ́ òwú ẹ máa wo yorùbá o ẹ máa wòṣèlú o ó ti wà tipẹ́ òṣèlú èsì àjàkú ibi tọ́wọ́ bá ti ṣubú o tún lè dìde ń bẹ̀. àárín òpìtàn yìí sọ̀tàn lásán mo fẹ́ kẹ́ ẹ máa kẹ́kọ̀ọ́ kẹ́ ẹ sì máa fakùn mú òkun bẹ̀ yọ. ìdí nìyí tá a fi pè ní ìtàn Yorùbá ìtàn kan fún gbogbo ilẹ̀ ó tù òjíire. báyìí ni àwọn òwú tí ń bẹ ní ẹrù múṣe pinnu wípé àwọn á àwọn sì lé àwọn akọni ìbàdàn kúrò ẹrùnmu kan náà ni o tá a bá ń lọ sí ọ̀nà wo tá a bá ti kọjá lálùpọ̀ ẹrùnmu wa kan náà ni. ìlú ńlá lẹrùnmu láyé john ọba aládé lọ́bọ̀ olúròkò ọba abẹ̀. ilẹ̀ òwú sì ni pẹ̀lú. wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jákò ìbàdàn bí oníṣòwò ìbàdàn kan bá ń lọ sí ọjà ìkirè wọ́n á jí gbé o wọ́n bẹ̀rẹ̀ sí ní wọkọ àwọn àgbẹ̀ ìbàdàn wọ́n á jí wọn gbé ní ìgbà náà ìlú tó ń jẹ́ ti ń wọ ìbàdàn tó súnmọ́ ìbàdàn jù iná ní ìkirè torí pé wọ́n ń ṣe iṣẹ́ àgbẹ̀ tààràtààrà ní ìkirè máa pò mù ẹ jẹ́ kọ́kọ́ máa fi oúnjẹ dùn wọ́n kó tó di pé àwa bá wọn jagun ní tààràtààrà àwọn akọni ìbàdàn pé kí bírí kótó wọ́n pé bírí kòtò kí làwọn fẹ́ ṣe wọ́n dojúkọ ọ̀nà ilẹ̀ ìbàràpá èyí ìbàràpá ẹ gbà wá o kùrùmí ìwọlọláàlà wa lọ́nà ẹbẹ̀rún a oúnjẹ bá ń ti ọ̀nà ìbàràpá mọ́ ilẹ̀ ìjàyè wá sí ìbàdàn lójú bá tì wọ́n o mọ́yé oko adé ni ẹ ti ń róúnjẹ ara ti ń tù yín ọdún rẹsẹ̀ lọ sí abẹ́òkúta lọ́dún akọni sódẹ́kẹ́. ránṣẹ́ lọ sí ìjẹ̀bú ó ránṣẹ́ padà lọ sí ilé ifẹ̀. bákan náà iná lọ ránṣẹ́ káàkiri gbogbo orílẹ̀ òwú tó kù pé á gba ẹ̀san á gba ẹ̀san lára àwọn yorùbá. ìgbà ni wọ́n wá olóhùn lé létí wípé mọ́yẹ̀wá ran léhùn létí pé àti ẹ̀gbọ́n tiwa sọ́yẹ káwọn yorùbá ọ̀yọ́ ọba yín dá sí ṣèbíjà àwọn náà lọ gbè lọ́jọ́ sí tó fi fogun tú àpòmù ìkirè gbogbo gbọ̀ngàn ìkòyí igbó ẹ máa wo yorùbá o tẹ́ bá ń mu sí ọ lórí jórí rí ó pé o. àdégẹsẹ àti ọ̀gíní ìní sódẹ́kẹ́ fi rẹ́sẹ̀ ìlú ogun wa ń lọ kíkankíkan kùkùlàjà ń lọ ogun wa yípo lẹ̀ ìbàdàn àwọn ọ̀nà ìjẹ̀bú ọ̀nà ẹ̀gbá ọ̀nà ẹ̀fẹ̀ àti ọ̀nà òwu. ọ̀nà kan tó ṣẹ́kù náà ni ọ̀nà tó lọ sí ọ̀nà ilẹ̀ ìbàràpá ọ̀nà tí wọ́n sì gbà lọ sọ́nà ẹ̀bẹ̀ náà ọ̀nà ọ̀dọ̀ jayé kúrúmí ni obi wọn bá ti lè gbàbẹ̀ gbogbo ibi tá à ń pè lólógún ẹrú àwọ̀tán nígbà náà sẹ́mọ̀ pé àwọn ẹ̀gbá ti lọ abẹ́kúta àwọn náà ti ń lo téèdé gbogbo ibi tí tá à ń pè ní ìdó lónìí àwọn ẹ̀gbá náà ti ń lo àǹfààní ti ń jako. wọ́n wá pèpàdé pé bó la ṣe fẹ́ ṣe ọ̀bí ẹ̀ ṣe ń bá pàdé lọ táwọn obìnrin ti gbọ́ pé àwọn bàbá wa fẹ́ lójú ogun o ìró jìnnìjìnnì ìdúkokò mọ́ ogun ti mú àwọn èèyàn ẹ̀rú dé nìbàdàn àwọn abiyamọ ti ń kó ọmọ wọn sínú apẹ̀rẹ̀ wọ́n ti ń forú ru ọmọ jáde ẹgbà wá òyìnlé ń ṣe wá kúlẹ̀ tọmọtọmọ. wọ́n wá bẹ̀rẹ̀ ìpàdé nílé olúyẹdùn ilé olúyẹdùn sì ń bẹ́ẹ̀bẹ̀ dòní tẹ́ ẹ bá ti débi mọ́sálásí ńlá jimá ọjà bá wà ní ilẹ̀ ìbàdàn ẹ gbé ojú sí ẹ̀gbẹ́ ọ̀tún ibẹ̀ nílé olúyẹdùn o ìlọsọmọ mọ́sálásí jimoh ọjà àbá pẹ́kípẹ́kí ilé olúyẹdùnù ọmọ ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá. nínú ìpàdé wọn à ń pe akọni kan à ń pe akọni kan ní délé solú olùwàpàwádìí ààrẹ àgòrò ìbàdàn àkọ́kọ́ ó wá lọ bá olúyọ̀lé pé bàbá ológun ọ̀fẹ́ o bóun nípàdé wa ṣe ń lọ sí o ìbí náà nìwọ náà ń gbọ̀n ah, bàbá nínú ìpàdé wọn wọ́n pinnu wípé àwọn ò ní sá alágbára ni wọ́n jagunjagun ní sí àwọn àwọn ò dúró àwọn ò dáàbò bo ìlú ìbàdàn ni mọ̀yẹ́ pinnu pé wọ́n wàá fi ogun pa ìlú yìí rẹ́ àmọ́ àdúró ájà délé solú ní bàbá olúyọ̀lé aláàjá o àwọn òṣìṣẹ́ ojú àwọn oníbì kankan sá lọ o àmọ́ bàbá o ogun ẹ̀gbá ogun ìjẹ̀bú ogun òwu ogun ifẹ̀ bàbá sọ̀rọ̀ mi ń yé yín bàbá sẹ́yìn rántí pé gbogbo àwọn ogun ilé ilé parapọ̀ jọ́sí ni wọ́n fọ́ òwú o àwọn ogun mẹ́rẹ̀ẹ̀rin ilé wọn tí wọ́n fẹ́ parapọ̀ ní ìsìn báyìí bóun ti wọ́n ṣe wá jẹ́ o. àdélé solution sojo ni bàbá yìí sojo bàbá tẹ́ ẹ bá lè jẹ́ sọ̀rọ̀ ìjẹ́jẹ́ bọ́rọ̀ mi délẹ̀ bàbá àlè mú wọn o àlè mú wọn ṣe é mọ̀ pé bá bẹ lọ́wọ́ àwọn ìjẹ̀bú iná ń bẹ lọ́wọ́ wọn délùsọlúwà ló ń sojo ah, bàbá mi olúyọ̀lé ń sojo bàbá mi tẹ́bẹ́ ìbálẹ̀ kọ́rọ̀ mi dànù bàbá ẹ̀ ṣe jẹ́ rẹ́sẹ̀ sí ọ̀rẹ́ yín ọ̀rẹ́ mi wo bóyá tó bá kún wa lọ́wọ́ tá a bá pé méjì bóyá lè rí kíní ṣe máa wọlẹ̀ olóòtú mi ti wọlé ọgbà tẹ̀mí bá ti ń dìde lọ́lọ́òtú mi ó gorí àpèrè ọ̀rọ̀ àgbà ọ̀rẹ́ mi wo bàbá mi kúrú mi ni àjàdí ìgò ní ilẹ̀ ìjàyè ọkàn mi ọmọ sí lọ́bẹ̀ orí ilẹ̀ ẹ̀gbẹ́ làwa méjèèjì mọ̀jọ wa. yorùbá bá tó bẹ̀rẹ̀ òṣèlú yorùbá tó bẹ̀rẹ̀ òṣèlú. wọ́n wá ránṣẹ́ sí Kúrúnmí pé Kúrúnmí etí rẹ mélòó mọ́yé àtẹ̀gbá ní pé táwọn bá ti pa ìbàdàn tán táwọn kó ìbàdàn tán àwọn ń bọ̀ wá kó ìjà ètò nípòrí ilẹ̀ ẹ̀gbá nìwọ náà wà yorùbá sì ni ọ́ kúrò mí ní kí ni wọ́n ní mọ̀yẹ́ wí ọ̀dà ikú tí ọba kani mọ́lé o á lọ pàdé ẹ̀ ní o. kúrùmí palẹ̀ oògùn mọ́ òrìṣà máa jẹ́ tẹnu mi bóde kúrùmí palẹ̀ oògùn mọ́ òrìṣà máa jẹ́ tẹnu mi bóde kúrùmí gbéra o ó palẹ̀ oògùn mọ́ ó fẹ́ lọ sí Ìbàdàn ah! kúrùmí fẹ́ lọ sí Ìbàdàn ó fẹ́ lọ sí Ìbàdàn láti lọ ran àwọn akọni Yorùbá Ọ̀yọ́ lọ́wọ́ ǹjẹ́ Kúrúnmí lọ sí Ìbàdàn àbólésàmì dé hmm. bó ni ọ̀rọ̀ mẹ́yẹ̀ ṣe jẹ́ ẹ gbọ́ ogun wo là ń pè ní ogun gbanámú ogun wo là ń pè ní ogun gbanámú kí ló fa ẹ̀yin ìpáàrà ẹ̀yin ọmọdé wọ̀nyí ẹ má dàsẹ̀ ẹ mọ ojú mi kan àwọn alàgbà ẹ jẹ́ ìfojú kan lákanlẹ̀. èmi ò ní kú ẹ̀yin ò ní kú etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí yín ò ní di ojú tẹ́ ẹ fi ń wò mí lórí Facebook ojú yín ò ní fọ́ ìtàn akọni alágbára olùgbàlálẹ̀ Yorùbá Ìbà Olúyọ̀lé ìtàn ṣẹ̀ṣẹ̀ tún bẹ̀rẹ̀. yọ̀ọ́ mọ̀ dàwé èèyàn yìí pé nígbà tí ni wọ́n bá ń dùn lẹ́yìn ní wẹ́ẹ́ èmi náà kọ́ ọlọ́run ọba ni ẹ̀yin náà o tẹ́ bá ní ká máa ṣe ní wákàtí méjì ẹ gbé polówó ọjà yín wá o ẹ wá gbé polówó ọjà yín wá. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ mo sọ fún yín ọdún mọ́kànlá gbáko ni mo fi ṣe ìwádìí ní orí ìtàn ìbò olúyọ̀lé kì í ìta akọni tèmi kì í ṣe ká fẹ́ sọ̀tà akọni ká wá sọ láàrin wákàtí kan o sẹ́rí pé apá karùn-ún la wà ìtàn yìí ó sì gùn gbọ̀nàgànà àní mo dé lódì mọ́lẹ̀ o mo dé lódì mọ́lẹ̀ o ayé ti gbọ́ tàn mí yàtọ̀ mo dé lódì mọ́lẹ̀ o. mo yí dimension padà pátápátá ọ̀nà tí ń gbà sọ ìtàn nílẹ̀ Yorùbá ṣáájú kí n tó dé mo dá padà mo gbé ọ̀nà tó wá pé ẹ máa wò bí ìgbà tá à ń wo sinimá ni ẹ máa gbọ́ ni bí ìgbà tá à ń ka ìwé torí pé yóò gùn o a sì ní pa nǹkan kan jẹ nínú ìsẹ̀mí àwọn baba ńlá wa ọ̀dà òǹkẹ̀rọ tẹ́ fi pè mí o tẹ́ fi dá sétò zero nine one five one zero three five five five five tàbí zero seven zero four eight zero zero one zero three five ẹ̀yin tẹ́ ẹ bá wà lókè òkun o ẹ sáà ló lóye ẹ̀yin tẹ́ ẹ wà lókè òkun plus two three four plus two three four nine one five one zero three five zero zero zero. ẹnìkan ti wà lójú òpó ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè o. láti mọ́nà tán. orúkọ yín o. ọláyíwọlá wa láti mọ́nà tán. tó ẹ bá wa dá ṣètò. ẹ kú ọlọ́run ní ọlọ́run mọ̀ sí dáadáa fún mi. àṣẹ o àṣẹ o. kí lè mọ iye kí wà ń bá dàn. ilé mẹ́yìn òkun adé ń bẹ nìbàdàn mo sọ mo júwe rẹ̀ yín júwe rẹ̀ ilé mọ́yẹ̀ ń bẹ nìbàdàn tẹ́ ẹ bá ti mọ ilé gómìnà wa àná nìbàdàn ilé ajímọ̀bí ẹ̀ẹ̀kan lè iná kojú ilé mọ́yẹ̀ lẹ́ẹ̀kan níwájú rẹ̀ ó sì dojúkọ ilé ìyálòde ẹ̀fúnṣe tá a níwúrà ilẹ̀ ìbàdàn tá a sọ̀tàn tiẹ̀ náà lọ́jọ́ iwájú. ẹjọ́ ẹ dákun bá wa gbé kínní ìṣòro yìí tó ká mọ gbádùn yín. ẹ ṣé pọ̀ ẹ ṣe dáadáa ẹ kú alẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. ojú òpó wọn ọ̀tọ̀ ojú òpó wọn ọ̀tọ̀. ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. ẹ kú alẹ́ o ẹ kú alẹ́ o. ẹ kálẹ́ o ẹ kú ètò. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè. orúkọ mi ni ọlátúnjì gbádégẹṣin láti owóde. owóde ti bo. owóde ọ̀nà abẹ́òkúta. tó ẹ bá wa dá sétò ní ìpínlẹ̀ Ògùn owóde abẹ́ẹ̀gẹ́. abẹ́ẹ̀gẹ́ owóde abẹ́ẹ̀gẹ́ owóde. nípínlẹ̀ ọ̀yọ́ wa nípínlẹ̀ ọ̀yọ́ wa ń bì. bẹ́ẹ̀ ni abẹ́òkúta road ìjọba ìbílẹ̀ ìdó bẹ́ẹ̀ni ah, bẹ́ẹ̀ni ẹ gbà ẹ bá wa dá ṣètò. àkì ọpọlọ yín ò ní dọ́bà o. àṣẹ o. bó o lá ṣe àárí gbogbo kínní ìka àbí tá a sì máa gbọ́ ọ̀yá nù òwe ni tàbí nù fọ́nrán. bẹ́ẹ̀ ṣe ń gbọ́ náà ni ẹ máa darapọ̀ mọ́ wa lọ́jọ́ mẹ́jọ yín náà lè máa kálẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ ẹ máa kálẹ̀ torí pé ogún ńlá ni fún àwọn ọmọ wa ogún ńlá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni yéèdì ń ẹ kúṣẹ́ sí É qual é o? ẹ kú alẹ́ o àti ẹ̀ lè gbé pè mọ́ àlè gbé pè mọ́ <laughs> ọmọ akíntọ́lá ilébi kọ́mọ yí ọwọ́ bá ti ń yí ọwọ́ ó ti ń fi àparí iṣu hàn nínú ilé tó lọ. mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì kí olóòtú mi o àbídèmí àkàndé ọ̀rọ̀ àgbà tí n bá ti dìde fúyà òní ẹ̀ tó máa gbọ́ àwọn nu gbogbo ẹranko ayé làwọn mọ̀ o. tí n bá ti ń lọ́nu mọ́tò bọ́ máa gbọ́ délé ni èmi gé e gbégbó rẹ̀ orúkọ mi ò fìgbà kan yí padà o. ààrẹ òpìtẹ́lẹ̀ ìbàdàn yìí náà ni o ààrẹ Laji abas. títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé èmi a máa wí pé ejò kan ò ní rọ̀lú wèrè pé láyè kó dúró títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ire o. ààrẹ òpìtàn ilẹ̀ ìbàdàn olóyè láti. asọ̀tàn gbáyì asọ̀tàn gbóyè o iṣẹ́ tó ṣe títí ló ń fi dókòwò